والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل لين علي أنتي أتكاسي سواجه الجدل والخصومة بالباطل والخصومة بالباطل من آفات اللسان التي تسبب الفرقة والتقاطع والتدابر بين المسلمين الجدل كما الدنيا àti lórí àwa lórí òdodo àti ìgbà téèyàn bá mọ̀ pé kọ́dà èyí tó ń wà lórí rẹ̀ yìí irọ́ ni kó tó wàá múra síyàn náà pé àṣà yẹn gbà walkhusumatu bil batil èèyàn máa jà ìjà jàǹgbìlà walkhusumatu bil batil máa jà kínní ìjà ara tí o bá ń pè ní jà jàǹgbìlà ni kéèyàn máa jìjà ẹbí ń jà lórí àìlẹ́tọ̀ọ́ àlùfáà méjèèjì yìí ní àfáàtì àlìsàn ní àfáàtì àlìsàn nínú àwọn àrùn ahọ́nyò ó yẹ kéèyàn mọ̀ pé níbi kó wọn wá bó wọn ṣe ṣoògùn rẹ̀ bó wọn ṣe wá wòsàn ẹni ó sì rẹ̀ lè mọ̀mọ́ ń gbà níyì ẹni ọ̀rẹ́ ẹni táwọn ń ṣe ẹni tí àdánwò kan bá ń bẹ fún ó lè má mọ̀ ọ́ gbọ́dọ̀ bá wá ní ọ̀rọ̀ àwọn èèyàn kọ́dà bí wọ́n kéré wọ́n fẹ́rẹ̀ wọ́n wá ń pè láti èsì gba ah, ìjẹ́wí ọ̀dà o a ìròyìn tẹ́ ń jà yí ọba mu o àfẹ́ yìí kò rí bẹ́ẹ̀ o ó tètè gbà o torí pé mi àfáàtì àlùsàlù. التي تسبب الفرقة والتقاطع والتدابر بين المسلمين ìtàfààní ní ewu tó ń bẹ ń bi ká kọ̀ǹtínú pé a máa lágídí lórí ohun tí àwa náà ti rí dá ọ̀dà ẹnu tí ó fà ní kíni àlùfórúkọ mùsùlùmí tẹnu ọ̀sán kan tẹ́lẹ̀ ló ti wá pín wá sí i. wọ́tàkọ́tọ̀ à wọ́tàdáàbùrọ̀ lẹ́nu mùsùlùmí ẹnu díẹ̀ tó kù tí à ń fi ń pé ọ̀kan ni wá yọ fọnù náà ara ń tí èèyàn ọmọdé tẹ padà èèyàn ọmọdé tẹ jáwọ́ mi bíi pé àtúntọ́ bá ti hàn sóun náà àbọ̀rọ̀ àwọn èèyàn pé lákèésí dá a ṣẹ̀rí léyìí àhán gbẹ̀mí ni o kọ̀dá o àlùfáà lára ń kí máa fà òní ìpínyà ìdọ́tẹ̀lẹ̀ ìdọ́tàlẹ̀ láàrin àwọn mùsùlùmí. wọ ìgbọ́rọ̀ sódúrì hin bá àbúrò àdàbà gbọ̀njọ́ ìyá máa wá wú àlùfáà ní nǹkan yọ máa wá wú inú inú bíbí síra wọn láàrin mùsùlùmí kan sí kejì yóò máa wá wáyé. wọ́tọ̀bí ọkọ̀ ti hin fi máa la yànfà Allahu Akbar àbí ìgbà tá a fà yìí ń bá wa gbèlú wa yìí. àfà lára ní tí ó tún bọ́ tí jáde lóru wà báyìí. wọ́n wàá wé ìsàsìkò àwọn mùsùlùmí. ìtọ́yẹ̀ wọn mójútó wọn wà ní mójútó wọn ọwọ́ àjòkó ti ètí ọkàn ọmọ wa wéèfì àsìkò ní ọwọ́ àlò wákàtí kan lórí péńpé ń ṣàlàyé ntọ́hàn bí oorun àwọn àlùfáà ní ntọ́hàn bí kíni bí oorun èèyàn ṣẹ̀ṣẹ̀ máa wá ju ìṣẹ̀ṣẹ̀ báwọn èèyàn bẹ́ẹ̀ rí pé oorun ni gbogbo ẹ̀ ní ń ṣe máa wá láàánú lẹ́yìn yìí gbogbo ẹ̀ àfa kìlìsà àfa láwọn àrùn ni o àárẹ̀ ahọ́n ni o wọn bá rí ndẹ́lómi ìjókòó tí ti ń lo dátà tó ń lo wáwá lórí ẹ̀ aláì bá àfa ti lórí tẹ̀bí ẹ̀ àwòkọ́sì mùsùlùmí náà tí máa lá yàǹfààní nínú tí ọ̀sà kan bẹ́ẹ̀. wàlídàálì ká àfa nítorí gbogbo ń ta kàkálẹ̀ yìí. حذر منها الرسول صلى الله عليه وسلم ọlọ́jà ànábì ó kí wa o ilé bá ti ewu. sẹ́yìn o ànábì ní kọ́dà bọ́ ọba wà lórí òdodo gan pààyàn jù à ń bè lé ọ sí lórí kíni kò se lórí òdodo láì kí wọn má gbẹ̀tàn kò sí ẹni tí ò lè sì yí kò sẹ́ni tí ò lè sì ṣe. ọba tí wàá wáyé ànábì ní pé mọ́tò máa kọ̀ntínú àjàǹgbìlà máa kọ̀ntínú àṣàyàn kò ní èyí tá a ti wí ọ̀dà. òkè máa fà lẹ́sẹ̀ ara àwọn aburú bẹ̀ láfáàfù wa láì àwọn tí ọ̀lẹ́ tí ọ̀lẹ́ wọn máa sọ̀rọ̀ síra àwọn tẹ́lẹ̀ wọn máa sọ̀rọ̀ àti ọ̀yọ́ ọjà ọmọ ẹja òní oko ń ja ìtàpásánà yóò di e, e, e, yóò di ìjà lùsìlù a máa wá fi àsìkò ara wa a máa yóò fi àsìkò lórí ntí máa la jàǹfààní tí ó wúlò a wọn sáfà ilé sàlàdà ládùúrà àwọn tó ń ṣe mùsùlùmí láyé lónìí wọn ń pa mùsùlùmí láyé lónìí bí adìẹ kódà jẹ gan èèyàn ó wò pé béèyàn ló ní yọmọ bí ní pèsè tí mo pa àwọn wàá jókòó ti kankan tí ò tí ò wúlò kódà kò jẹ́ lómi ọmọ pé nǹkan kan ń ṣe mùsùlùmí ládàáyé èyí ń ṣe mùsùlùmí nàìjíríà yìí náà ń kọ́ ṣe bó ti yẹ kí mùsùlùmí ipò tó yà wà láwa nàìjíríà yìí lábẹ́ muslim muslim abẹ́ abẹ́ mọ́ndín se bó ti yẹ ẹ̀tọ́ wa bó ti yẹ àwà la wà yìí ṣé bá a ti rò ní àrò bẹ́ẹ̀ àmọ́ bí èèyàn bá ti gbajúmọ̀ tó yọ gbajúmọ̀ tó ṣe pé njẹ́ ọ̀kan là ń bá a ti rán yìí èmi máa sọ fáwọn èèyàn mi ò sí Facebook amẹ́kọ̀ọ́ kan tí n bá rí táwọn èèyàn bá sẹ́ńdì sí mi lórí WhatsApp mi fẹ́ máa sunkún. So ní kí ló ṣe àwọn èèyàn mi báyìí níta àwọn èèyàn máa fà tí wọ́n máa wí tí wọ́n rà á ẹlòmí ó lo hours àfààní fi máa lá yàǹfààní nítí ò ووعد من تجنبها الأجر العظيم والقرب منه يوم القيامة ànábì tí wàá ń lọ ká jìnnà sí àwọn àwa báyìí sọlọ sọlọ kódà ó sì lẹni ọba jìnnà sí ládàá tó pọ̀ mbẹ fún un àràǹdà ànábì yìí ni pé ẹni wọn bá parú àwọn ìjà àjàngbìlà ìyẹn lórí tí èso dodo tẹ̀yìn sí lórí òdodo màkà jìyàn màkà múra ẹni fíìsì ànábì lẹni ọba pàákì ọlọ́run tó ń jẹ́ ńlẹ́ kan lálẹ́ náà àbíyìn náà ò tó ni bàbá jẹ ẹrú táwọn aburú aburú ń bẹ níbi tí à ń ṣe yìí o ọ̀pọ̀lọpọ̀ especially nílẹ̀ Yorùbá ntí ọ ntí ọ ló kù lọ́pọ̀lọpọ̀ ọ̀ràn àmọ́ priority àmọ́ kí ni priority wa. ó dàbí ńgbà ní àmàjọ bí ọ̀rọ̀ àwọn àfáàjọ wọn ní àwọn kan yaqtuluna na al-islam wa yad'una ahla al-awthan. múra kankankan táwọn mùsùlùmí ọ̀fà àwọn ẹlẹ́bọ̀ọ́lẹ̀ ọ̀fà àwọn islam kódà ṣètọ́ nílé lò yẹn ń gbà mí kéèyàn ọmọ wọn kọ́ láwọn èèyàn ọmọ báwọn wọn wá sí ìwọ̀n ọ̀rọ̀ tó ń sọ gbọ̀rọ̀ tí ń bá ti ń ṣe pé ní ọ̀kan àwọn tí èsè mùsùlùmí rí mùsùlùmí nìkan náà ní nǹkan ẹ̀yìn fi èsì àwọn ìfọ alára mistake táwọn kan ṣe lánàá ni pé wọ́n múra kankan kan sí kíni àwọn mùsùlùmí wọ́n sì rí lẹ́gbẹ̀ẹ́ wọn tòsí ń bí wọn àwọn tí kíni kìí ṣe mùsùlùmí tí ó gbé aburú tí wọn bẹ́ẹ̀ tẹ láburú ń bẹ lọ́wọ́ mùsùlùmí aburú táwọn eléyìí ti ọwọ́ mùsùlùmí lọ wọn pa wẹ tọ ìwà masáàjì àgbọ ìyá àgbà o mo dàkún kọ sànú àlè ó máa yọ o sànú àlè ó máa yọ o alifawaid àwọn àǹfààní tá a rí mú ni o alùpùpù la alákọ̀ọ́kọ́. الترغيب في ترك الجدل إلا لمصلحة وبالتي هي أحسن تاكيك الشريعة سوى لجكوك ويطفي عما سي وإن ترك الجدل في ترك الجدل بوباكي لاغبارا ما قايتي جنة جنة سيكو كونتروفاسي إلا لمصلحة أريد أن أقول لك أن interest dáadáa kan bẹ́ẹ̀ èyí dáná yìí níwọ̀n bá wàbí lílà sí ìyá àṣà kọ́dà bá ọba tó wá dàyàn náà jọ jẹ́kẹ̀yìn lọ́jọ́ náà tó dà níta lùkùrá ni nínú wàjá délóhùn lílà ìyá àṣà. ẹlẹ́ẹ̀kejì àtẹ̀rẹ̀hìbù mìíràn ṣídà ti fi kùsùmà nínú tíṣẹ̀rí àti wà rẹ̀ tó ní àṣà fún. òní kọ́dà bá bá jà náà mẹ́jà jàǹgìlà mọ́jàjà tó sọ ìtìjà bá tán tó ní lè kó jẹ mọ́ inú ìgbésẹ̀nu rẹ̀ sọ ìtì ó ṣe pé ní bíjà bá wá parí tán tẹ̀tọ́ wọ́n máa ń sọ fáwọn èèyàn pé ẹlòmíràn mọ ewu tí ń bẹ ń bi láìfù tá à ń gbé nísìnyí bóyá sọ fún ìtàn bàbá wa gbé o níjọ́ wọn àná bí n ti ń sọ̀rọ̀ yìí níṣẹ́ ẹnu ẹ̀yìn tẹ̀ ń gbọ́ yìí náà lẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì ti gbàgbé ẹ ti ṣe kí ni ẹ ti gbàgbé ẹ ti gbé ń tẹ́ ẹ̀ka síwájú mi ní. ìmọye èèyàn tí ó gbọ́ ọ̀rọ̀ tí ń sọ láàrú. kì í wá ṣe lónìí tí ń sọ yìí nìkan. lẹ́yìn ọdún kan mo ti sọ àwọn ọ̀rọ̀ míì pé pẹ́lú mi ò tó tó pósì ńgbà mi àwọn yóò pa gbọ́rọ̀ tá a sọ láàrin ọ̀rọ̀ tí mo ti sọ látọ̀dún mẹ́rin kọ́nà ọlọ́dún márùn-ún mẹ́ta àwọn èèyàn tó rí pósì dáa ṣẹ̀ṣẹ̀ rí ni ayé tá à ń gbé yìí ọyẹ kéèyàn sọ ẹnu rẹ ju tàyà lọ pẹ̀lú. torí náà àlùfáà ni àtẹ̀yìnbó mi náà ṣe dá sí ìkòsí ìjà lè wà bíjà bá wà ká má ṣe gbóni ká má ṣàṣejù o wọn jàǹgbìlà o wọn sọ èdè bíjà bá kánjú ní kàmá o. ẹlẹ́kẹta. أن انتشار الجدل علامة على الضلال inú dàbí mọ̀ pé àwọn ìlú kan àwọn àwùjọ kan àwọn èèyàn kan wọ́n ti ń ṣìnà bí wọ́n bá mọ̀ o òun ni kí wọ́n kún lọ yàn. ìjọyà jiyàn sí ìjọyà jiyàn sí pẹ̀lú wákàtí méjì mẹ́ta mẹ́rin lórí dátà fesibúùkù kankan àìníṣẹ́ náà tún ràn lọ́wọ́ nàìjíríà àìlóko kan déèyàn ń yí lọ ń gbáṣẹ́ kan mú tí ọ̀la sàmẹ́ǹtì kan tọ́ga rẹ̀ fún lánàá kọ́ gbọ́dọ̀ sọ níkẹ́ lónìí gbogbo eléyìí náà ṣàkóbá òun náà lọ̀gá rẹ̀ lọ́ba wù ní oṣù lọ́ba wù ní oṣù gbogbo eléyìí náà dákun kó wọ́n lọ wọ́n náà kàn gbámú lọ́nà òwò lọ́nà ẹ̀sẹ̀ bọ́ọ̀ bá ní yorùbá náà lọ́wọ́ tó dilẹ̀ ní kíni èyí ń bẹ̀ bẹ́ẹ̀ ní àbárí táwọn míín jókòó ọ̀rọ̀ jíbà ọ̀rọ̀ ẹ̀yìn lámẹ́yìn ṣe báyìí ọwọlé ọjáde ọkọ sí kòkó sí nígbà tí ọwọ́ ṣe kíni ọwọ́ dilẹ̀. بغض الرسول صلى الله عليه وسلم للثرثارين المتقاولين على الناس بكلامهم وبعدهم عنه يوم القيامة ẹ̀rí ló ń ta akọ́lẹ́kọ̀ọ́ nínú báàbù yìí náà ni pé ànábi láwọn kan bẹ tí ń fẹ́ràn o àwọn kan sì ń bẹ tí mo fẹ́ràn àwọn kan bẹ tí wọ́n sún mọ́ mi ní jòkó lálìkìyàmà lálìjánná àwọn kan bẹ wọ́n ta kété sí mi o àwọn wo là ànábi ló wọ́n fẹ́ tí wọ́n ta kété sí o asárúsárù o ọlọ́rọ̀ púpọ̀ ògbẹ́ lẹ́nu mi gbà ọ̀dà. nínú kéwù tí àwọn àlùfáà wa kọ́ wa ní Madina òun ni pé kọ́dà gbogbo nǹkan kéèyàn máa fi ṣèwádìí ọ̀nà mẹ́nàdà ẹlẹ́mì nínú àwọn àmàkà ń bẹ kí èsì dandan kéèyàn ó jáde mọ̀ràn tí nínú mẹ́tàlì tí wọ́n máa fọ wa ní pé lápèjúwe àákànú kíra lóòótọ́ àmọ́ kí la bá débi wá àti ìta gbangba pé ìyá ànábì ń bẹ́ nu ọ̀nà báyìí àǹfààní wo ló fẹ́ ṣe fún kẹ́ni fáwùjọ ń bẹ́ nu amúfílà táwọn àlùfáà ti kọ́ mi àtẹlùmíì náà ní Màdínà. àwọn kéwù kan ń bẹ́ nu kíra ni ọ wà àtìmẹ́kì òsì ń bẹ ọgbẹ́ni ọba ní òrí bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ní sọ gbóńtà nàbí bá sọ orí bẹ́ẹ̀ àmọ́ why must you spread it tí ọba ti méjì fún gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí lọ ya ní o àwọn akéwù kan ń bẹ àwọn ọmọ akéwù làkọ wọn mọ position Islam lórí ẹ̀ kìí ṣe ọ̀rọ̀ onígbà láwo onírú oníyọ̀. ìgbẹ́nu síra bẹ́ẹ̀ ìgbẹ́nu ìgbésí ayé àwọn sọ̀hájà nẹ́bùà Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ inú asaru wọn ni wọn máa rò ìdìjọ fẹ́ kanjọ kan náà àwọn àgbà wa falẹ̀ a ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ̀rọ̀ ní àyíkọ́ ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ̀rọ̀ wọn ni wọn máa rò sí Madina ìjọ náà wọn ni gba ìsìlámù lánàá ẹni jẹ́ ẹ̀sìn yìí tí òjòkó náà lẹ́gà irú yàrá tẹ́ ti sọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ dáa àmáyè yìí kọ́lá àti ìṣèkínni ìṣòrẹ̀ bọ́ bá padà dé màdínà yà á ní ọ̀rẹ́ mọ̀mìnì torí àwọn jẹ́ ń bẹ làwọn sọ̀hábà tó wọ́n fún sallallahu alaihi wasallam ìgbà yẹn tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí síra àwọn àga wa ni. ìgbésí ayé àwọn sọ ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ nù sallallahu alaihi wasallam èsì gbogbo ọmọ náà là á máa fọ́n láàrin àwa mi náà nínú tó tún jọ bẹ́ẹ̀ ọ̀gá wa Aliyu bin Abi Talib radiyallahu ẹ bá àwọn torí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ padà tì wọ́n débi tí wọ́n fi ọlọ́run àtàlẹ́bí ló kù ọ́. àwọn èèyàn ń dá òtù ìsìláàmù lónìí. látàrí tí wọ́n ń gbọ́ pé àwa ah, pé ń jẹ́ táwọn eléyìí ń yí lẹ́sùn àwọn ọ̀gbà làákà ìgbà àwọn ọ̀gbà bẹ́ẹ̀. ọkùn ọkùn ta lónìí kọ́dọ̀ ọmọ mi kéwú àdánwò kan bẹ tá à ń yẹjú lọ́wọ́ nísìnyí lọ́mọ tó kéwú ó lóun ọ̀gbàgbọ́ lóun rà nẹ́bí ńfẹ́ mọ́ ọmọ tó kéwú ọkà sánáwí ó sì mà irú yìí ńlá wà á ní máa sọ àwọn ọ̀rọ̀ tí ó jáde ẹ̀dá kan ayé tá à ń gbé nísìnyí ó yàtọ̀ fún ìtàn bàbá wa gbé o. ọ̀rọ̀ nísìnyí a máa ń pè ẹlẹgẹ́ lọ́rọ̀ nísìnyí lọ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ gbogbo tẹ̀tẹ̀tẹ̀lẹ̀dẹ̀ ọ̀ọ́mọ ya àwọn tí ó gbọ́ ó ti ro tàwọn tí làákàyàn ò ní jẹ nítorí lónà an yukazziba Allahu wa rasuluhu sallallahu alaihi wasallam tó afa anabi afa ni anabi lọ́rọ̀ fẹ́ràn asarisaru ọlọ́rọ̀ púpọ̀ gbẹlẹnu wa gbà anabi lọ́rọ̀ fẹ́ràn. المتطاولين للثرثارين المتطاولين على الناس بكلامه من جوري ملي جوري مطر النبي لو وفيه ìwọ̀n àwọn ọ̀nà tá a fi ṣe wá ti pọ̀ olúwa ti là á fún wa ó dùn ila sabili rabbika al-hikmati wal-maw'izati al-hasanati wajadilhum billati hiya ahsan. ó fi hekimọ̀tì àwọn èèyàn onímọ̀ sọ́ńdè kan bíi láti àbí nǹkan mọ́ ni a gbọ́dọ̀ máa ṣe dáwà kákan ìfọ́ọ̀mù àwọn èèyàn wọ́n gbọ́ wọn gbọ́ irú dáwà nẹ́bí kan á pilani rò wá wò bá ti gbé kalẹ̀ bá ti sọ fún wọn tí ṣe tí gbà lọ́wọ́ bá fi ọgbọ́n tí ọba wà láàyè ń dá wa tá ànábì ti kọ́ ọba ẹgbẹ́ mu tí ànábì ti mu kò ní di ọ twenty three years kò fi ti dá wa. ọba ẹgbẹ́ ká kàn paasi mẹ́sẹ́ẹ̀jì ká kàn sọ tiwa kalẹ̀ wà láàyè kò ní di twenty three years to do that ẹ̀kọ́ ńlá ni fún wa. dáwà tí ó ní impact positive impact ọ̀nà ànábì ti sọlọlọ ọsẹ òun ló ti yẹ káwa náà gbìyànjú pẹ̀lú gbìyànjú ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sàn dáadáa gbìyànjú yín lọ́mọ gba ṣètọ́ni láyè kò sí ẹni tí ṣètọ́ni ò lè wọ bí fẹ́rẹ̀ alfa ńláńlá náà àwọn afa ìṣèjọra ọgbẹ mi tẹ̀lé bí iṣu ìdìrí àwọn ọ̀nà tí ṣètọ́ni gbà dọ̀rọ̀ gbọ́mọ̀ yàn lọ́wọ́ ọwọ́ à ń gbé ní chapter by chapter ọ̀nà tí ṣètọ́ ni ìwọlé tọ àfóńtẹ̀fìrù ọ̀nà tí ṣètọ́ ni òfin bàtẹ́jẹ́ máa fọ́ aládìsí lọ́wọ́ ọ̀nà tí tẹ̀fìrù bàtẹ́jẹ́ máa fóun fíkìrù lọ́wọ́ odidi tíra yìí tí ò ní máa yóò rò pé ọ̀rọ̀ fíkìrù náà lòún sì ń sọ kò ní máa yóò rò pé ọ̀rọ̀ tẹ̀fìrù náà lòún sì ń sọ kò ní mà yóò rò pọ̀rọ̀ hadithi náà lòún ṣe ń sọ ṣètọ́ ni ti ìṣẹ̀gbà lọ́wọ́ tí ó mà lọ́kọ́ mọ́sá sàmánà wa o lọ́kọ́ sàmánà wa o dàbọ̀ òṣìṣàn ìsìláàmù ní àgbáyé lónìí in particular lè tọkàn wa ní nàìjíríà most especially tọkàn wa nílùú yorùbá tá ní yorùbá tá ń sọ lẹ́nu ó wá ọfẹ ká ronú o ẹ ká rí strategize o ọ̀fẹ́ ká ká outline kí ni priority fi wà o òun lọ kàn òun ní kàn ọ̀rọ̀ wọn má dàbí bá a fa ti wípé tẹ̀bí ẹ̀ ọ̀kọ̀ máa sáwọ́ àkó àkó àkókò máa gbèsè àkókò kí máa lá yàgbà ohun tí ò wúlò báyìí kí máa yàgbọ́ ẹ̀sẹ̀ gbé òwúlò nìkan gbà mí ń tún bá nǹkan jẹ́ àwọn ọ̀rọ̀ míì ń bẹ téèyàn ní mọ̀ o lè máa fi empower àwọn ọ̀tá islam gbẹgbẹ ń tọ́ yọ jáde lẹ́nu wọn ní táwọn ti ń retí tẹ́lẹ̀ lọ́wọ́ ajẹ́gbẹ́ nu wọ àfa ẹnu wọ mùsùlùmí ni ó fi máa ṣe kíni ló fi máa jáde ìwọ gbálérò àmọ́ bẹ́ẹ̀ àmọ́ empower wọn gbòòrùn lèèyàn máa rò lọ́wọ́ adákẹ́ ọ̀rọ̀ yìí tí wọn bá ti sì yí ńgbà ní yọ wá ṣàtúnṣe ẹ síbẹ̀ kọ́ òpin ìṣẹ̀lẹ̀ ní ọmọ ìṣẹ̀lẹ̀ àwọn tí ò ní já ara wọn tẹ́lẹ̀ odò ń já ìrẹ́pọ̀ tí ò sí ìṣọ̀kan tí ò tó tẹ́lẹ̀ tí ó tún wá wọ́ọ̀sì tọ́ nǹkan tó ní ó sì jábọ̀ fọlọ́run lọ́njẹ́ arábọ̀jà adájẹ́ o ọmọ ya wa Sheikh Lukman ọmọ náà dé nílùú Kìṣí rahimahullahu ta'ala a afa ìgbìyànjú ìgbìyànjú púpọ̀ ẹ̀yàn bá mọ̀ ní tí wọ́n ń pè ní Kìṣí ó béèrè pé wọ́n ń pe afa kan ní Sheikh Lukman ọmọ náà dé ó gbìyànjú àtàwọn tí wọ́n wá pẹ̀lú wọn ọlọ́run sì fún wọn ṣẹ̀ṣẹ̀ ń Kìṣí wàláhì làbí ọlọ́run fún wọn sí afa náà jẹ́ pé ọlọ́run jẹ́ ta gbèsè ọlọ́run jẹta tọ́ ìwọ̀n mọ́sàbà kẹwọn gbogbo tí wọ́n ṣe láyé ń dáadáa olúwa bá fi san lẹ́san dáadáa gbogbo tí wọ́n lè kù sí ẹgbẹ́ bí ọmọ ènìyàn kò sẹ́ni ó pé mọ́sàbà yá fi wọn ọ. mo débi ìdánáza àwọn oúnjẹ ìta yẹn náà orí yẹn ó wú ẹ pé ẹ pé kọ̀sẹ́nì kankan máa ń lu ohun tí ọ̀wá bí ìdáná. ọ̀nà àkàkùn pẹ̀lú ògùn ọlọ́run ájú ló kó sọ ìró dùnú dáadáa ọlọ́run ṣe bí dáadáa dàrú pàfà wà nànà ọlọ́run jù wọ́n wà. àáfà yìí gbìyànjú o gbìyànjú a mo ti sun mo ti pè mí pé wá sí wá sí overnight ń gbìyànjú orí tí mo sùn bẹ̀ kì í ṣe kan kì í ṣe méjì àwa dìde níjọ́ kan sátọ̀dé la lọ àwa ṣèwà àti lálẹ́ ojú sànńdẹ abẹ máa bọ mo rò pé táyà mọ́tò wa jó àdúgbò kankan ah! ṣáá yá sí pọblẹmù kan yọ ní sànńdẹ wàá bẹ ẹ ní kìsì gbẹmọ làwọn èèyàn ń ṣe ààrẹ ìgbàmpù sẹnu ká má wàá sọ ọ̀rọ̀ tàwíìdì Ọlọ́run ọ̀rọ̀ súnà àáfà nìyẹn nà lódodo ọ̀nà ah, kọ́dà kiri yóò kìí ṣe òṣèṣẹ́ <laughs> jimá ni wọ́n ń ṣe àwọn tí wọ́n lè verify lélẹ̀ àwọn tí ń ṣiṣẹ́ báyìí ń bẹ wọn ò ti pé wọn ò wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan lọ́dọ̀ ọlọ́ ọ̀kadà náà làbá gùn tí ọlọ́run ti accident ó ṣẹlẹ̀ ọmọ sábà wà kẹwàá o àwọn tí wọ́n fi ilẹ̀ lọ́mọ níyàwó ọmọ sábà wà tọ́jú wa o ọmọ sábà wà tọ́jú wa o tọ́ ìdí tá a fa wa bá ṣẹ́ àtàwọn aráàlú wọn ké fún mi náà tó ń wí ní ìjẹta wọn náà nìkan ká bá wọn bẹ lọ ní tí ó tún gbé iṣẹ́ náà kọlọ wọn tètè yàn o kọlọ wọn sá yàn gbogbo àwọn tí wọn wà pẹ̀lú wọn tí wọn jọ ń ṣiṣẹ́ ìtẹ́lẹ̀ náà nìkan sọ fún mi ń bẹ ń dán gbòdì thirty five years àwọn ti bẹ̀rẹ̀ dá wà wọn náà ló ti ń lé di àwọn ọlọkọ ní ẹlòmíín náà ó kún wọn lọ́wọ́ ọpẹlú wọn fún àgbàǹkà sí juhudu àti juhudu ẹnì kọ̀ọ̀kan wa náà. صل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين